أهلا بشعري الصائم شهر لقوم الهاشمي tẹ̀síìr wà bẹ́ẹ̀ bọ́jà tó fi bí látàgbé mẹ́wàá ìwọ náà darapọ̀ mọ́ wọn bọ́jà tó wọ́n ṣe ládùúgbò yìí bọ́jà ní ìrọ̀lẹ́ ìwọ náà darapọ̀ mọ́ wọn èmi ní sátidé sunday kò sí kan tó yọ ọ́lẹ̀ tí wọ́n ṣe làwọn dá lẹ́ṣọ̀ ìrú ọ̀la ní sí pẹ̀lú ìgbọ́lọ́wọ́. Ramadan election tiwa náà á ṣe ní àfi bàbá wa kábíyèsí látàrí mẹ́wàá kẹsẹ̀ wa ti pé ẹ̀fọn pé bàbá wa kábíyèsí alásìkò ni wọ́n afẹ́ ká ti débẹ̀ ká ti mọ débẹ̀ látàrí mẹ́sàn-án látàrí mẹ́sàn-án àbọ̀ kẹsẹ̀ wa ti pé láàrin mẹ́wàá ní palace láti fẹ́ ṣe eléyìí tá a ṣe wú ẹ̀rù eléyìí náà ní alákọ̀ọ́kọ́ bó jẹ́ sunday ni àwọn bí òun ti ṣe rẹpẹtẹ kò sí sátidé sunday kan eléyìí tó yọ ọ́ lẹ̀ táàdì lọ́gbọ́dọ̀ lọ́wọ́ ìbára láì ládàpọ̀ nínú oṣù àwẹ̀ torí pé oṣù àánú ṣáàrù ráhámá ọ̀ṣáàrù ìmọ̀lúfúnra ọ̀ṣáàrù ìdásánà oṣù táàrí ọlọ́run tí ìkẹ́ ọlọ́run mọ́ ń bá rẹ̀ tó o bá ti ìdánwò ó ṣe ìdánwò ní ìta àlejò márùn ìwọ sàtọ̀rọ̀ nǹkan lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run o ó rí pé láàrin ìjọ méjì ìjọ mẹ́ta ọlọ́run ó ṣe é ká má gbọ́yé ìgbà ẹ̀lú máa ní o tọrọ ṣẹjọ méjì ìjọ mẹ́ta oṣù kan lọ́ fi ń bímọ tó lọ́lọ́run ò tí ì ṣe ìrú ìyẹn kọ́ o tó mọ̀ tí o ṣe pé bóyá ẹnìkan fẹ́ yàwó ó ṣe lóyún ó fẹ́ ṣe bá kan òun ìlú yẹn kọ́. tọ́lọ̀ nǹkan míì béèrè nǹkan míì lọ́dọ̀ ọlọ́run ó rí fọlọ́run ó ṣe é fún ọ bóyá kílẹ̀ tó yẹ tó ṣú ni o bóyá ìjọ kejì ni o ìjọ kẹta ni o nǹkan ló tẹ̀ ọ́ lọ́wọ́ torí pé ìwọ tó fẹ́ bẹ̀ lọ́run náà ara ẹ mọ́ lọ́sọ́dọ̀ ọlọ́run àníyàn ẹ náà ó sì mọ́ díẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run èrò burúkú ò lọ́kàn ẹ àníyàn jagunjagun kò sí lọ́kàn kele iná ọ̀tọ̀rọ̀ tó bá wọ̀ pẹ̀lú ògo ọlọ́wọ̀n ọba ọlọ́wọ̀n ọba ó ṣe é mo lóṣù tá a wà yìí oṣù tó ṣe é pé bá a bá ṣàdúrà ọlọ́wọ̀n a sì mọ tètè gbàdúrà èèyàn òun ni oṣù tó ṣe é pé bá a bá tọrọ àforíjì oṣù tọ́lọ́wọ̀n ọba máa ń foríjì èèyàn ni orí àdìsá lọ́bí wa Muhammad ó jẹ́ ká mọ̀ yìí pé ẹnikẹ́ni tó bá gba àwẹ̀ Ramadan ìmọ̀nà wa ìfisàbà ó gbà á pẹ̀lú ìgbàgbọ́ tó dáa ó gbà á dáadáa pẹ̀lú gbogbo àwọn èròjà téèyàn ń gbà rẹ̀ táàrẹ̀ náà gbé ànábì ní ọlọ́run ó forí àwọn ẹ̀ṣẹ̀ ẹ̀sìn yìí gbogbo aláwọ̀ ọmọ ọ̀sàkọ́ dáhùn ní sàbí àwọn ẹ̀ṣẹ̀ eléyìí tó ti tìtúwájú àti tó mọ̀ àti tí ó mọ̀ ọlọ́run àti foríjì kí làwọn á ṣe ojú kòkòrò nínú Ramadan yìí kọ́lọ́hún kó lè forí ẹ̀ṣẹ̀ nìkankan jù wá ọlọ́run má ṣàforí ẹ̀ṣẹ̀ wa jù wá o. àti jẹ́ ká mọ̀ wípé nínú Ramadan báyìí gbogbo ilẹ̀kùn àlùjánnà ọlọ́run ó ní kí wọ́n ṣí kalẹ̀ gbogbo ilẹ̀kùn lé iná ọlọ́run ó ní kí wọ́n tì í àwọn atẹ́gùn ìwà àánú tó ń fẹ́ sí èmi àtiwọ́ tó ṣe é pé tó bá fẹ́ ṣàbúrú mi gbà mí nǹkan fún màá sọ fún ẹ pé ìlú ààrẹ ló wà o ọmọ ti gba rẹ mọ́mọ́ dánwó ara atẹ́gùn àdìgbẹ́lá tó ń fẹ́ síwájú gbogbo èrò burúkú mi tó yẹ ká gbọ́ wọlé kìíní kan mọ̀ sọ fún ẹ pé o ò gbọdọ̀ ṣe o ò sì gbọdọ̀ dánwó ìwọ náà yà á sá nídìí ẹ̀ o ò ní ṣe ọlọ́run ọba abẹ́ bá a ṣe bẹ̀rẹ̀ ramadan náà pẹ̀lú ayọ̀ àkàlàáfíà yìí ọlọ́run ọba jẹ́ ká lè gbà dáadáa gbogbo àwọn tó ń ṣàánú ọlọ́run bá a pèsè fún wọn àwọn fúnra ara tiwa náà ṣàánú àwa náà jẹ́ káwa náà lè ṣàánú àwọn èèyàn bò dáṣírí má tún àṣírí wa wá tẹ̀lé ìtẹ̀sílẹ̀ wọn kẹsẹ̀. àdúrà tá a ṣe ń ṣe àtọ̀rọ̀ ọlọ́run tá à ń lọ ọlọ́run yóò wúlò lára ẹni kọ̀ọ̀kan wa. alábẹ̀wá mọ̀túnmọ̀ sọ́jà láàrin ọ̀sán àwọn àdìsí ní méjì kan ìyẹn ló fi wọ̀nyí pé inú Ramadan ta wà yìí ó gbà nítorí ẹnìkan o ó gbà á nítorí ara ẹni o táyà ká gbà tàbí tó o bá gbà á tá tó o jẹ sáré o wá ra bọ́sùkọ̀rọ̀ ẹnìkan ò kú rí ẹ wọ́n ti bo bàtà wà kéékèèké ní gbogbo aṣá bá gbé abúlé fẹ́ ẹ bá lọ sódò fẹ́ ẹ lọ pọnmi lódò á ó mú bí ọwọ́ kan ó mú tó o bá délé ogun ojú àtútù wọn ni ah ọkùnrin mẹ́ta aláàrẹ̀ tàbí ibi tó o bá ti lọ lúwẹ̀ẹ́ lódò kò sí kó o má mú gàásì bíi méjì tàbí mẹ́ta wọn ni aláàrẹ̀ ògbódò lúwẹ̀ẹ́ ògbódò lọ́wẹ̀ lódò kò sí bí ó ṣe ṣe bí wọn náà bá dọ́gbọ́n sí ń kọ̀rọ̀ àmọ́ rí ọ lọ́lọ́run jẹ́ ká mọ̀ yìí pé ààrẹ tẹ́ ń gbà yẹn èmi ni mo ní wàhánà agtv èmi ọlọ́run lẹ́ ń gbà rẹ̀ yẹn fún èmi náà ní sọ yín lẹ́sàn-án tó o bá gbà rẹ̀ tiẹ̀ jákujáku ẹ̀san ráńpẹ́ tàbí kó o má lẹ́sàn-án ló gbà lọ́dọ̀ ọlọ́run o tó o bá sì gbà rẹ̀ tiẹ̀ dáadáa ọlọ́run rí ẹ o ẹ̀san ńlá òun ló gbà lọ́dọ̀ ọlọ́run ànábì sọ náà rẹ̀ pé nínú àwọn mẹ́ta kan tó ṣe wípé tí wọ́n bá ṣàdúrà òun ọlọ́run a sì gbàdúrà àwọn lẹ́sẹ̀kẹsẹ̀ inú ọlọ́run ni aṣọ yìí ẹni tó ń gbà rèébi tí wa báyìí bó bá ti ń fi ọlọ́run láti ìgbà tó ti jẹ sààrì títí àsìkò tí ó fi ṣínú ohunkíhun tó bá béèrè lọ́dọ̀ ọlọ́run nǹkan náà yóò tó lọ́wọ́ èmi ti dán díẹ̀ wò ní Ramadan ta bẹ̀rẹ̀ yìí o ọlọ́run bá ṣe ìfọ̀bá ìfún yìí tọ́lọ́run bá ṣiṣẹ́ yìí ìwọ náà tọrọ bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run wà láyọ̀ Ọlọ́run ṣe ìwọ kọ́ ló fẹ́ ṣe ẹni tó fẹ́ ṣe kọ́ ló fẹ́ ṣe Ọlọ́run ló fẹ́ fòrò ọkàn ẹ̀ pé lábàjá ṣe dáadáa fún lábàjá lábàjá ṣàánú lábàjá ẹlòmíì ẹjọ́ ríra yín ó ti ṣẹlẹ̀ sí ẹbí ó ti ṣẹlẹ̀ sí gbogbo wa rí ẹjọ́ ríra yín agbára wà lọ́wọ́ ẹ̀ láti rẹra fún ọ kò sì ní ṣe táàrí ti parí ìwọ náà mọ wá rò yẹ àwọn burúkú lójúmọ́ là ń ríra owó ti wà lọ́wọ́ ẹ kò tiẹ̀ ṣe kankan ọlọ́run òkòrò ọgbọ́n yẹn láti ṣe ẹ tó jìnnà á sì ṣe dáadáa fún ọ ẹni tẹ́ ẹjọ́ ń ra yín kò láǹfààní kan tí ó ṣe. torí náà aláàrẹ̀ ọlọ́run mọ́ ń ṣe kí ni o ó tètè mọ́ ń gbàdúrà tó bá ti pẹ́ lọ́hùn. bákan náà ni àlè ìmáàmù aṣáájú ìmáàmù aṣáájú ni ojólórí nìkan aṣáájú ìwọ náà ojólórí ilé aṣáájú ni ọ́ ojólórí ìjọ aṣáájú ni ọ́ níwọ̀nba àgbà tí èèyàn bá ń ṣe déédéé bó bá ti gbàdúrà ọlọ́run ti gbàdúrà ẹ̀ tó bá wájọ́ ṣáájú tó ò ní déédéé ṣe tó yẹ pé ọ̀gán ọlọ́gá oníjàmbá àti gbàdúrà ẹ̀ kọ́lọ́wọ́ bá ti gbàdúrà náà yóò nira ẹlẹ́ẹ̀kẹta òun náà ni alimọ̀sùlùm alimọ̀sùlùm ẹni tá a ṣàbùsí fún lọ́lọ́ mi sọ pé àbùsí ò dáa ká mọ̀ tí ó ṣàbùsí torí káwa náà fẹ́ kí wọ́n ṣe àbùsí fún wa ìwọ tí o bá wá ṣàbùsí fún yàn ohun kí ohun tẹ́ni tó o bá ṣàbùsí fún bá ní kọ́lọ́hún ṣe fún ọ lọ́lọ́hún ó ṣe é bó ní kọ́lọ́hún àlákà ẹ̀ ogún ti ṣàbòsí fún ọlọ́run àgbàdua ẹ̀ bó ní kọ́lọ́run dẹrù ẹnu bó ṣépè fáwọn ọmọ ẹ bó ṣépè fún wọn náà torí wọn náà ti ṣàìdá sí o ti ṣàbòsí sí lànà fi jẹ́ kámọ̀ ní pé ó ń sòrè àákàtọ́ ní mọ àwọn mùsùlùmí ẹ̀ tó ń ṣàbòsí fún yàn ẹ jẹ́ ká ràn án lọ́wọ́ ẹ̀ tó ń ṣàbòsí fún ẹ jẹ́ ká ràn wọn náà lọ́wọ́ wọn á bèrè pé báwo àti ẹ̀gbẹ́ wọn ṣàbùsí fún ẹ tó ṣàbùsí fún yàn ìrànlọ́wọ́ la ṣe ń ṣe fún wà láì tó bá ṣe wá àsìkò ó ṣe é ṣe kó yí padà wà láì tó bá ka mọ́mi tó fi ṣàbùsí tó pariwo lé lórí kò ní fẹ́ káwọn èèyàn mọ̀ ariwo tó wá padé lórí yóò mọ ọbẹ̀ ẹni kò ní padà sídìí ẹ̀ láti lọ ṣe ń jọ́ kejì ó ṣe ìrànlọ́wọ́ kan fún mi yẹn torí ìdílé a wà ní Ramadan a sì ti ń bá lọ ó ti ẹ̀jẹ̀ pé ní ìtó bẹ̀rẹ̀ ní á ní ìmọ̀ bá lọ oníkálùkù ṣe rí o oníkálùkù dàgbò díẹ̀ díẹ̀ ó lè jọwọ́ àlọ́run máa dé sọ́dọ̀ ẹlòmíì ẹlòmíì ó lè jọwọ́ ọ̀rọ̀ rẹ̀ á bẹ̀rẹ̀ lọ yí aago aago méje ẹ̀yẹ gbogbo sí aago mẹ́fà á máa wá dé fún ìpẹ́rú wọn ṣe kí ni òun náà kọ́ gbogbo ara yẹ wò kò bá mọ́ ọlọ́run ṣàánú wa bó ṣe gbóná tó gbóná yìí bàbá bàbá jẹ́ ó rọ̀ ẹ wò jẹ́ ó tutù lára wa má sì jẹ́ ó tutù òdì ọlá láàyè láàyè lọ́la ọlá àjẹkù ìṣọ́ ọlọ́run. afẹ́fẹ́ lẹ́yìn ṣe ṣe announcement àbẹ́fẹ́ sí àbí kí lọ́ọ́ ti ń ẹ̀rí pé gbàgbà bẹ̀rẹ̀ ó túbà lónìí bóyá aago kan kọjá bóyá thirty three minutes or two nǹkan mọ́ra wọn bẹ́ẹ̀ ni ètò ẹ̀kọ́. أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون Allah àpọ́nlé. ahalan bishari sọ so imi shaharun likomil hashimi.